أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فهو المهتدئ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ومن أجل ذلك كان ابتلاء المؤمن بالخير والشر والحزن والسرور يقول عز من قائل كل نفس دائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون والمؤمن حال الرزايا والبلايا من موقف راسخ من موقف راسخ وجنان ثابت لأنه يعلم علم يقين راسخا لا تلقينا دارجا أن ما أصابه لم يكن ليخطئ وما أخطاه لم يكن ليصيب وأن لأمة أي كل الأمة لن يضروه إلا بشيء قد كتب الله عليه ولن ينفعوه إلا بشيء قد كتب الله له وبمثل هذا اليقين الذي لا تزرع الشدائد والإيمان الذي لا تغير المصاعب والمتاعب يبقى مطمئن القلب يبقى مطمئن القلب مرتاح النفس يبقى مطمئن القلب مرتاح النفس هانها الآيات وقد وصف الله حال المؤمنين فقال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب والرسول صلى الله عليه وسلم يقول عجبا لمؤمن لا يقضي ما يقضى عليه لكان خير لا له فهم في خير وإلى خير إذا أصابته السراء شكر فكان خيرا له وإن أصابته الضراء صبر وكان خيرا لا وليس ذلك لغير مؤمن وأحداث الحياة عباد الله وإن حملت في ظاهرها شرا فإنها لا تكون شرا محضا بل ربما حمل ذلك من الخير أضعافا وأمثالا وقد قيل إن في الشر خيارا لقد كانت حادثة الإفك التي تولى كبرها رأس المنافقين ولقت الألسن حادثة ألمة نفس ألمة نفس من؟ ألمت نفس الرسول الله صلى الله عليه وسلم ونفس زوجي أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وقدت مضجعهما ليالي توالا فلما جاءت براءتها قرآنا يتلى جاءت براءة أمنا عائشة رضي الله عنها جاءت قرآن يتلى إلى يوم القيامة قال الله عز من قائل إن الذين جاءوا بالإفك الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره والذي تولى كبره منه له عذاب عظيم بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين صلاة الله والسلام على خير الخلق إمام الرسل محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أدعوكم فون الله وبا àwa àlékún ìkẹ́ àti ọlá fún aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá aṣíwájú ẹ̀dá ẹni tí ọlọ́run ṣe ní àánú fún wa ó ṣe láàánú fún wa pàápàá bá a bá wọlé ayé tá a wà ń bẹ̀ ayé tó kún fún dààmú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni bí èèyàn bá rẹ́rìn ń láàárọ̀ nígbà ọba iṣu yóò rìn tí ọba eya jẹ bí sì wà nílé ayé tí ń ọba iṣu ó tún lè ọlọ́run ọ̀dálẹ́ ayé wa yìí lérí ìṣesí kan so bọ́lọ́run bá lè jẹ́ èèyàn gbọ́yé látara ẹni tọ́lọ́run rán sí wa gbogbo ohun tó rí ó ṣẹlẹ̀ sí èèyàn láyé yóò sì fúyẹ́ lọ́kàn múmìnì ìṣẹ̀mí múmìnì ó gbọ́dọ̀ yàtọ̀ nílé ayé múmìnì sísẹ̀mí ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ ìṣẹ̀mí ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin ìmọ̀pọ̀lùkùmùsùn ni ọ̀rọ̀ lé ayé rẹ̀ gan ò lè yé bọ́ bá rí ohun tó ń tíntín tọ́jú wọn ayọ̀ yóò sì yọ́ láyọ̀ jáàmù yọ́ yọ́ láyọ̀ bòódì tí ó tún fi di ẹni àṣepèsọ níwájú Allah subhanahu wa ta'ala bí ẹni tí ẹ ṣe mùmínì bọ́ bá rí nǹkan kan tọ́jú ohun ìbànújẹ́ yóò sì banú yìí jẹ́ bí ìgbà pé ń tó ṣe kọ̀sẹ́lòmíì rí bí ìgbà pé ń tó ṣẹlẹ̀ sí òun lòpin ìṣẹ̀mí ayé rẹ̀ lóòótọ́ lọ́jẹ́ bànújẹ́ béèyàn ọ̀bá gbàgbọ́ yóò sì máa gbénú bànújẹ́ bí ìgbà tọ́lọ́hún ò ní ránṣẹ́ ayọ̀ sí mọ́ bẹ́ẹ̀ sì nílé ayé wa tá a wà yìí ayé tí ò dúró lórí ìṣesí kan ni mẹ́lẹ̀háyà tuntun ni à ìṣẹ̀mí ilé ayé wa tá a wà yìí ìṣẹ̀mí tó jẹ́ sí wípé látẹ́bùkọ́ hayat fi sẹ́yìrì ha aláhàlì ìrìn àjò ilé ayé yìí kèésìrìn àjò kan tó dúró lórí ìṣesí kan wàlá yakiru láhà ìsẹ̀mí ayé yìí kò níbì kan àáfàrá tì sí wọnà sùfìhà yẹtẹkọlábùn lórí báyé bá ṣe ń tá à ń gbérù ọmọ yìí iye tí mo gbà lérò òun ni pé tó bá gbé ojú tó dùn wá tó dùn ká má rò wípé ilé ayé ti tán bẹ́ẹ̀ yóò tún yí padà wá mú adùn wá àti dùnnú ilé ayé yìí kèé so ohun tí èèyàn lè gbára lé torí kò dúró lórí ìṣesí kankan ohun tá a gbọ́dọ̀ gbìyànjú lórí báyébá ṣe ń yí tí ń gbé nǹkan wá kájọ lóríire níbẹ̀ olóríire òun ni gbogbo ẹni tí ń fi ṣe sí ilé ayé tí ń gbénú ẹ̀ fi wá ṣe olóore níwájú ọlọ́run olóríire nìyẹn bílẹ̀ ayé bá gbóhùn dùnú wá olóríire yóò fi ohun dùnú yìí yóò fi wá iṣẹ́ olóore síwájú ọlọ́run wípé wọn ayọ̀ táyé gbé wá yìí a gbọ́dọ̀ gbára lé a tu tara rẹ̀ a sì ṣẹ́ tá a fi tara ẹ̀ níláadá níwájú ọlọ́run kèé ṣe báwa a máa fi yé ayọ̀ tọ́jẹ́ sí wípé a tún dẹni tọ́lọ́run ọkọ̀ yìí sí nílé ayé bílẹ̀ ayé bá sì gbóhùn ìbànújẹ́ wá a gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ lérí wípé a wà nínú ìbànújẹ́ àtúntàrà ẹ̀ máa sin ọlọ́run ó ní rasúlù karim sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ aṣíwájú ẹ̀dá anábì ní ajaban lil mu'min ó lè mà ní fún ẹni ọlọ́run bá ṣe ní mu'mini ọlọ́run mọ́sálá ìṣèwá ní mu'mini ó wà nínú ọ̀rọ̀ tí aṣíwájú wa ìmáàmù muslim tí wọ́n gbà wá fún wa nínú ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa zudu wa rakaik. ìráyésá àti gbogbo nǹkan tó lè mú ọkàn èèyàn tó lè mú rọ̀ síwájú ọlọ́run wọ́n lè mọ̀ ní ànábìlẹ̀ mọ̀ ní ẹni abápè ní múmìnì agbọ́dọ̀ sẹ̀sẹ̀ mi ayé bí ẹni èèmọ̀ táwọn èèyàn ó ti wò pé aburú ṣe kò yẹ kárí níta láàrin mẹ́ta kò yẹ kó tiẹ̀ tún dá sí láyé mọ́ ọwọ́ ajáde sí wọn bí èèmọ̀ gẹ́gẹ́ bí múmìnì tí wọ́n ò ní jẹ́ wọ́n rí lára rẹ ò ní jẹ́ wọ́n nínú sẹ̀mí ayé rẹ lànàbí fi ní ajẹ́bẹ̀n lè múmin ẹni ni èèmọ̀ ni múmin ní lèmi àti ẹ làjẹ́ ma ó dìgbà lori gbogbo gbígba ayé bá ti ń gbé nǹkan wá fún wa nígbà yẹn la tó jẹ́ ní ni ajẹ́bẹ̀n èèmọ̀ ní mùmíní torí pé gbogbo ohun tọ́lọ́hún bá mú nídàjọ́ wá fún ilà kàánà khairala onímọ̀ ju oore fún mùmíní gbogbo ojú tìgbà ayé bá rí ó gbé wá yóò ju oore fún mùmíní tìgbà ayé tọ́ba mú ohun dùnú wá ṣẹ́kẹ̀rà ọpẹ́lẹ́ balẹ̀nu mùmíní kò ní máa yọ ayọ̀ pọ̀rọ̀ ṣẹ́kẹ̀rà yóò dúpẹ́ fọ́ba rẹ̀ wọ́n kàánà khairala ọpẹ́ tó dùn yẹn ó ti dẹlẹ̀ sí ọlọ́run ó ti fi sí lọ́run àkàkọ́ lẹ̀ sí olóore fún wípé ó sin àwọ̀ ọlọ́run bọ́lọ́run bá sì gbẹ́kejì wá ohun tí ó dùn máa ń nú onírànràn ọ̀nà olọ́lọ́run lè máa gbà mú tí ó dùn máa wá nínú wá ọlọ́run ti sọ fún wa kí ni múmi ní gbà fún dájọ́ ọlọ́run sí ọlọ́run lèmi ọlọ́run wọlé nàbùlù wọn nàkùn bìṣẹ́ ọlọ́run láà máa fún onírànràn nǹkan tẹ́ẹ̀ rírí àti tẹ́ẹ̀ rí àmọ̀ fìdá yìí wò onírànràn nǹkan ọlọ́run ni láàmà gbé wá ládẹ́wò fún yín minal khawf àmà múbẹ̀rù wá àdánwò èmi ọlọ́run ni wòlíjúrò káfẹ́ jẹ kámárì jẹ àdánwò èmi ọlọ́run ni wọnẹ́kùsùn minal amwal ká ti máa diwó lọ ká ti máa kawó ká máa rí ná ká sì tún dínkù kọ́ mọ́ tòun tá à ń kà tẹ́lẹ̀ mọ́ ọlọ́run látọ̀dọ̀ èmi ọlọ́run wọlé anfos àwọn tẹ́ ẹjọ́ ń gbé tá marawa ń kara wa ọlọ́run ládàáwó èmi náà èmi ọlọ́run ni ọlọ́run ṣùgbọ́n wọ́n bá ṣe sọ̀bìrì ẹni abẹ́wọ́ kan tọ́ba wa lè máa ṣàtẹ̀mọ́ra lórí ta gbé wá fún ọlọ́run ni ẹ̀fún nírò dùnú ẹ̀fún nírò dùnú èyíkéyìí àdánwò tààrí amúwáfẹ́ ohun tí ń jẹ́ ni gbogbo tọ́ba ṣèyàn láyé tí ò dùn máa òun ni wọ́n ń pè ládánwò gbogbo tó bá bá yàn láyé tí ò yàn án nù ni wọ́n ń pè ládánwò ti wulẹ̀ ó kéré mọ́ bó ti wulẹ̀ ó pàtó àdánwò ni ó rasúlù sallallahu alayhi wa ọjọ́ kan ó jókòó ó gbé àtùpà káwájú àwa ń tó àtùpà yìí ṣe àtùpà yìí bá kú bó ṣe kú òtá nàbì wí ni wa inna ilayhi ìyàwó wa wà nàbì lójú àbí tí wọ́n lẹ́nìkan kú tọ́ gbọ́ kí ló bí gbólóhùn tó wí yìí inna lillahi wa inna ilayhi raji'un ẹni wọ́n bá kú làá wí fún ànábì ní òye ọni ọmọ pé gbogbo ohun tó bá ṣe mùmínì tí ọ̀tẹ́ lọ́rùn lásìkò tó ṣẹlẹ̀ sí òun àdánwò náà ni torí tó wù mí lásìkò yìí ni kí n máa fàtùpà yìí ríran èsì pa ọwọ́ mi tẹ orí ẹ̀ ó fi kú ọlọ́run lọ́pàá gbogbo ntọ́ bá ti ṣẹlẹ̀ sí múmìnì tí èsè ntọ́ fẹ́ lásìkò tí ń ṣẹlẹ̀ àdánwò náà ni ohun tó lọ́n retí lọ́dọ̀ rẹ̀ náà ni kó dá padà sọ́dọ̀ ọlọ́run gbogbo ntọ́ bá ti ṣe múmìnì àdánwò ni ṣùgbọ́n ọlọ́run retí wa ká jẹ́ ni tí ó máa tara ẹ̀sẹ̀ sí i ànábi léèmà òun ni ọ̀ràn múmìnì ohun táyọ̀ ti máa káfọ́ òkè wípé ẹni yìí àti ẹ̀ gbọ́dọ̀ rí ìta máa bá bá rí inú ìbànújẹ́ ni tó bá jẹ́ múmi ni yóò sì jáde sí yín pẹ̀lú dùnú láwọn ọmọ kẹ́ mọ̀ pé sóhun kí nǹkan bá ní sóhun kọ́ ọmọ ẹ̀kú lánàá sóhun kí ilé ẹjọ́ lánàá sóhun kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ lánàá ni àárín lẹ́ni tí ó tún máa dunnú wípé ẹni tó mú èyí tí ń bẹ lọ́wọ́ ọwọ́ wa òun náà lọ́lọ́ tó gbà ó tún lágbára àti ṣe kíni àti mú nǹkan mi wá táàròtì ní dáadáa múmi ni wọ́n máa gbà wípé dáadáa ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ore ọ̀pọ̀ lọ́dọ̀ ọba wa a gbọdọ wà nù bànújẹ́ lórí nǹkan kan tá a lé tọwọ́wọ́ ọ̀tẹ̀ káwa pé torí ẹ̀ láàfin máa ṣẹ̀ṣẹ̀ mi ẹni tí ń bànújẹ́ ajẹ́bẹ̀lẹ̀ amúri múmi ẹni abápẹ́ múmi ní anabi ní ẹ̀ mà lọ́rẹ́ ẹ̀ rasulu karim sallallahu alayhi wa sallam níbòmíì ó ní ma muslim kò sí tí ó ṣẹni tá a bá pè mùsùlùmí. من nasabin ولا wasabin ولا هم wala ghammin anábì ní kò sí tí ó sẹ́ni abápẹ́ múmìnì tá a pè mùsùlùmí min nasab bóyá dààmú kan lọ́ba ni àwọn wasab tàbí kankan lọ́sẹ̀lẹ̀ sí tó kófò rọ́bà wàhám tàbí bànújẹ́ kan débà wàhám tàbí kakọ̀ kan ìbànújẹ́ orin bá àyàn rí ìkákò ni ti ń dùn yàn ní bí aṣọ tí o lè fi hàn tí o ṣe fi hàn òun fúnra ni ọ̀rọ̀ máa kákò lórí ẹ̀ ni ọ̀ máa dá banújẹ́ o tóun ló sì máa ti ń jo ní lábẹ́ aṣọ òun ni wọ́n ń pè ní gum anábì ní kò wá sí èyí tí ó ṣe mọ́mì ní táwọn sì máa rí ìta pé a ah, ah, ah, kò sí ti ṣe lámarí tó sì mọ̀ pé mẹ́wàá ń ṣeun tí o ṣe fi hàn anábì ní kò sí èyí tí ó wà ṣe mọ́mì ní débẹ̀ kódà ata ṣáùkà yóò ṣàkùhà obì dórí ẹ̀gún tó gún múmi ní lẹ́sẹ̀ bóyá lọ́nà oko ni ìlà káfàrà lọ́hù bí a sẹ́yìn fi àṣìṣe ẹ̀ àyídẹ́ ọlọ́run ọba máa fi ha dànù nígbà ọba ti ṣe sùúrù fún ìdájọ́ àwọ̀ ọlọ́run ìsẹ̀mí ayé ọlọ́run ojú oyè wa nínú ẹsẹ̀ wúrà tá a ti kà ṣáájú wípé afa asibitum afa asibitum afa asibitum anama khalakinakum abasa ilé ayé yìí wà fún ohun ọlọ́run dá fún wa láti máa fi kàkọ́ọ́lẹ̀ gbogbo tá à ń ṣe bẹ́ẹ̀ ni síjìlù ni ìwé tá a fi ń tá a fi ń kọ́ńtẹ́ wa nílé ayé tá a wà ń bẹ̀ òun ni gbogbo oníranran kan tí máa ṣẹlẹ̀ sí wa ń bẹ̀ wọ́n máa fi sẹ̀mí ayé kọ́ọ́lẹ̀ fún wa ìhàwó la wá kọ sí òun làkọọ́lẹ̀ tẹ́nu kọ̀ọ̀kan wó ni lórí ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní afa asibtum annama khalaqnakum abatha ṣé ẹ rò pé dídá tá a dá yín sílé ayé a kàn dá yín gẹ́gẹ́ kàn máa ń ṣe tó wù yín ọlọ́run ní rárá kò rí bẹ́ẹ̀ o wa annakum ilayna la turja'un abẹ́ rò pé ẹni padà wàá bá wọ ọlọ́run gbogbo tó bá wọn ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ àdánwò la fi ṣe bóyá dáadáa ló ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ ká lè rí nǹkan kọ fún yín dìgbà tẹ́ wàá bá wọ̀ lọ́hùn ipò wo lẹ gbé dáadáa sí àdánwò tó kàn yín bẹ́ẹ̀ ipò wo lẹ gbé sí olọ́lọ́run sọ pé kullu nafsin da'iqatul maut ọlọ́run láàsílẹ̀ ayé ni tá a fi máa kọ́ńtà ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ tó bá yá gbogbo yẹn padà tọ́kú wò ẹ padà kú wala nabluwan walanablukum wanablukum bisharri wal khair ọlọ́run nílé ayé tẹ́ wà yìí a máa fa burú dán yín wò a tún máa fi dáadáa dán yín wò ó fẹ́ pé tẹ́mi wá fẹ́ tá owó wá tẹ̀ náà àdánwò ni ọlọ́run á máa fi tẹ́mi yín kọ̀ á fi dán yín wò fi tẹ́mi yín fẹ́ á fi ṣàdánwò fún yín ọlọ́run ní gbogbo ẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ọlọ́run ní fìtínà ni fìtínà ni ìta tó fẹ́ ká ṣe fún ọ tá a fún ọ ọlọ́ọ̀ni fìtínà ni ìta ọ̀fẹ́ ká ṣe fún ọ tá a ṣe fún ọ fìtínà ni afẹ́ wo ọ tó ṣe èyí tó ọfẹ́ tá a fi lé ọ lọ owó lọ́n fẹ́ abú fún ọ ọlọ́ọ̀ni fìtínà ni afẹ́ wo bó ló ṣe náà kí ló péré bóyá dúkìá ayé kan lọ ń wá aṣẹ́ fún ọ ọlọ́ọ̀ni fìtínà ni afẹ́ wo ohun tó péré lórí ẹ̀ bóyá ó rò wípé iṣẹ́ kan tó ń ṣe ló fi ní àbágbára rẹ ló fi ní àbófin máa yọ yìí lórí àwọn tí ò ní ọlọ́run láàbí ṣe fìtínà fún ọ èyí tó o sì béèrè tá a fún ọ náà fìtínà ní bóyá owó ló béèrè tá a ti fún ọ ọlọ́run ní fìtínà ní bóyá ẹsẹ̀ rí òkúrú mọ́sáàsì pé nítorí pówó èdè bóyá ọmọ ló ń béèrè tá a ti fún ọ ọlọ́run ní fìtínà ní. a fe wo iha to n kosa wo si ama bo oti si abọ boyo oni dootia ma ama o osi doota ta oloun olo ni gbogbo e fitaina ni wo ile ino tori jaun awon kakwale gbogbo oti n se fitaina yi fun ilaye digba te padawa ba wo olo ta wasan ilese bi kalukwuyi ti se lori daada ta se fun ilaye tọjọ je fitaina ọlọ́run láàrin ti ìjọ tẹ́ wàá bá wa tá a wà sẹ́yìn lẹ́sàn lórí tọ́kàn yín kọ̀ tá a fi kàn yín bó o lẹ ti ṣe lórí ẹ̀ ọlọ́run láàrin ti ìjọ tẹ́ wàá bẹ̀ mí ọlọ́run wa ilayna turja'un ọ̀dọ̀ àwọn ọlọ́ọ̀ni gbogbo yín ilẹ̀ ń padà bọ̀ múmìnì a wà ní ìṣesí rọ̀záyà wàlìbàláyà tá a bá wà nípò ọpọlọ wa wò a gbọ́dọ̀ wà ní mọ́ọ̀kì fi rọ̀ṣẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kẹsẹ̀ wó dúró dáadáa tàdé wò bá dé kàmá jò mí à wẹ̀jìnà ni sábìt kájọ kọkàn wó dúró tọ́lá dánwó lé ọmọ míyàn a máa tíyàn a máa gbarún bá dé tẹlomi ò ní kírun mọ́ a yòrò gbàgbọ́ kódà tí ó sọ pé sọ́lọ́ǹgàn wàá rí mi bí mo ṣe ń sin tó ṣe àgbẹ̀ gbàgbọ́ ti yòrò tán tírú gbọ́dọ̀ máa jáde lẹ́nu èèyàn ìgbàgbọ́ ti yòrò pẹ́sọ́ wàá rí mi ní ọlọ́run bí mo ṣe ń sin ọtọ́ yìí ṣé ń sọ fún ọ pé tó o bá ń sin kò ní dánwò ni sọ́sọ bẹ́ẹ̀ fún wa pé tá a bá ti ń sin ohun tọkàntọkàn kò sádánwò mà kò wí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ìtọ́sọ fún wa náà ni wípé òun ò tí ì gbà pọ́ gbàgbọ́ pọ́ òun sìn mí tí ì bá ti dánwò kó dúró ó ní gbọ́ bá tí mo bá tó gbàdánwò dé tó dúró tó mì nígbà ní tó mọ̀ pé lóòótọ́ ẹlẹ́sìn ọlọ́run tòótọ́ ni ọ́. agbọ́dọ̀ jọ kan wọ́n dúró a sì gbọ́dọ̀ máa mà dájú wípé má asọ́bàwú lámìyẹkùn lè yọ̀tìyà gbogbo ohun tó ṣe á ní mùsíbà yẹn kò lè fowárú ètò ọlọ́run kọ̀sọ́gbọ́n tá a lè dá agbọ́dọ̀ gbalẹ̀ ń gbọ́ gbogbo ntọ́lọ́n bá gbé dé bá ẹ̀dá ní mùsíbà kò sẹ́ni tó lè mú foru kò sóńtọ̀ apá ológun kan ọ̀ka apá alágbára kan ọ̀ka kọ́pọ̀ wọn ó mú mùsíbà tọ́lọ́n fẹ́ fi kẹ̀dá kọ́ wá pọ̀ wọn ó gbé foru kò sóńtọ̀ ètò ọlọ́run lórí sẹ̀mí ayé ọmọnìyàn ni múmi ni ó gbà wípé wàmá àtà gbogbo tí bá ń ṣẹlòmíì tóun sì rí pé kọ̀ọ̀kan ń làmúyẹ́kùn líyùsí ibà bọ́lọ́wọ́n ọ̀bá fẹ́ fi kàn án kí gbogbo ayé yòó kójọ pé àfàdánwò ìkàlámarí kò lè kàn láyé àfitọ́lọ́ subhanahu wa ta'ala bá tó wípé náà wò tiẹ̀ nu ọlọ́run ló ní gbogbo ẹ̀ ìgbàgbọ́ múmìnì rèé nílẹ̀ ayé múmìnì wà annal umma kullul umma gbogbo ẹni tí ń bẹ láyé yìí la yadurruhu ọgbọ́dọ̀ gbà ìwọ múmìnì wípé kò sí mùsíbà kan lọ́wọ́ wọn tí wọ́n lè fi sí ọ ilé abiṣẹ́ in kọ́dí kátàbà wùlọ wà lè àfi ntọ́lọ́mba ti kọ́lẹ̀ pé yóò ṣèyàn ó lè lò wọ́n bí irinṣẹ́ burú ṣùgbọ́n bọ́lọ́wọ́n ọba kọ́lẹ̀ pé yóò ṣèyàn kò lè ṣèyàn ilé abiṣẹ́ kọ́dí kátàbà wùlọ àlè wọ́n láyé fọwọ́hùn ilé abiṣẹ́ kọ́dí kátàbà lọ́hùn làwọn bá a bá sì ráǹfààní kan lọ́dọ̀ ẹnìkan ni gbà wípé àǹfààní tọ́lọ̀ ti kọ́kọ́ jẹ ni ọkàn ló ń tì í bíi sábàbí ni àmọ̀dájú yìí òun lọ́dọ̀ ọ̀ràn yẹn kọ́kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kó dúró lé lórí tá a bá lè dúró lórí ẹ̀ yẹ́bùkọ̀ mùmínú mutma'innal qalb ajẹ́pẹ́ ni ọlọ́run bá ṣe mùmínì tọ́mọ̀ àmọ̀dájú nǹkan wọ̀nyí lórí tọ́ bá ṣe ilé ayé yóò rí wípé ẹ̀mí tòun náà balẹ̀ murtaha nafs yóò gbádùn ẹ̀mí ara ẹ̀ hani alayat ìsẹ̀mí ayé rí ó dùn torí kò ní máa gbàgbé léyà àgbélọ́kàn àgbélẹ́mí gbogbo tó bá ṣẹlẹ̀ sí láyé yóò ti gbà pé ẹni tó ṣe òun náà lọ́lọ́run olọ́lọ́run fi ròyìn àwọn tó bá jẹ́ múmi ní tòótọ́ ọlọ́ni alladhina amanu àwọn tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gbà wọ ọlọ́run gbọ́ ọlọ́run tẹ́ máa rí lọ́dọ̀ wọn ni pé wàtàtìmá iná kulubuhum ibi ọkàn tí wọ́n máa balẹ̀ sí oníbi ìrántí ọlọ́ bí kàkà bá ṣe wá ọlọ́run wọ́n rántí bóun ló fi ṣe mí ọkàn wọn wà balẹ̀ tọ́ a bá ti rántí ìyáálé yín ẹnìkan ládùúgbò yín ọkàn rí gbogbo ọjọ́ ọba ti rí nínú rẹ̀ ọmọ bàjẹ́ tọ́rọ̀ ti gbà pé ti ń ṣọ́ ṣùgbọ́n owó ìgbà tó o bá ti gbà pé ní tó ṣe ọ́ ẹni tó fi ṣe ọ́ ní ta ni Allah àkúrò àbórí àrọ́lọ́hún a sì gbàgbọ́ ẹni ó lè mú kúrò náà ní ta ni Allah a máa sẹ̀mí nínú gbádùn ọlọ́mọsáláì ṣàánú wa ìsẹ̀mí ilé ayé àti gbogbo ohun tó kó sínú bí mùsíbà bá ṣe mùmíní tàbó ṣèyàn láyé ìhámẹ́lá ti fi zọ̀hírí aṣára bá a bá ń wò ó lójú tó gbé wápá burú ni fa innaha la takunu sharran mahdo bàbá mùmíní ìyá mùmíní lọ́rọ̀ ẹ̀ mọ̀ pé gbogbo ohun tó sí ọ́ tó gbójú aburú wáyẹn tá a wò pé mùsíbà ni gbogbo ò lè jẹ́ mùsíbà láti bẹ̀rẹ̀ dópin gbogbo ẹ̀ kò lè jẹ́ mùsíbà láti ìbẹ̀rẹ̀ dópin bal rubama ja'ala Allahu dhalika minal khayr bóyá tí wọ́n ń wò bí mùsíbà tó ṣẹlẹ̀ sí òun oore kan lọ́lọ́run fi sí díẹ̀ fún tí wọ́n mà oore kan ọgbọ́dọ̀ wà ń bẹ̀ tọ́lọ́n subhanahu wa ta'ala tó fi bẹ́ẹ̀ àdó avan wa amthala àwọn alárúbáwá wọn ní inna fi sharri khiyara inna fi sharri khiyara nínú gbogbo aburú tá à ń ríhun ohun téèyàn lè rí mú ń lóore ọ̀nbẹ́nu aburú ṣùgbọ́n ọmọ èèyàn rí ní gbogbo ìgbà tí nǹkan bá ti ń jẹ́ síbà lórí ẹ̀mí wa ọlọ́run júwe ẹrú ẹ̀ fún wa ẹ wo tí ṣẹlẹ̀ ìparọ́ mání tó sí ìyàwó Aisha tí wọ́n purọ́ kó ṣe sìnà síbà ni odidi ìyá ogbó múmi ni kò sí síbà tó tó mùsíbà bó ṣe ń jádánwò fún Aisha ní fún anabi torí ìyàwó ni níjọ́ tí hadithu ofukun tó ṣẹlẹ̀ kẹsí gbogbo tó ṣèyàn láyé náà ni wọ́n máa jẹ́ àdánwò tán láti bẹ̀rẹ̀ dópin bó ti wulẹ̀ kádánwò yẹn ó tóbi tó àwọn tí wọ́n gbé sùmọ̀mí aburú yìí amúnáfìkì ni àwọn ni wọ́n gbé bẹ́ẹ̀ sì ti jù ú lẹ̀ báyìí láàkánátìwúlẹ̀ alison gbogbo ẹni tó gbọ́ náà bẹ̀rẹ̀ sọ́kiri gbàṣà àárí ẹnìkan tó gbé ibi kan ló sùn sí. Si ẹni àbárẹ́sìn ẹ̀ ààrẹ ni ti ń fa ẹsìn mọ́ ìtumọ̀ ẹ̀ náà gbogbo ẹni tó gbọ́ ni bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ káàkiri ó kó ìrora ọkàn bá àtìyàwó ẹ̀ ṣe Aisha ní musiba tó yẹ pé tí a bá ní mùsíbà gborí ibùsùn yẹn ni pé èyàn òróró sùn ma ẹ̀yìn bàbá wa nú èdè ẹ̀yìn bàbá wa Yorùbá lágbàwá ni ní ni ní kọ́dọ̀tì mọ́tọ́jà ni wípé mùsíbà ọgbà orí ibùsùn lọ ọgbà débi wípé wọn sùn fún yìí Ọlọ́run tí ó fọ ìyàwó Aisha mọ́ alukuraanu ẹ wá wọn tọ́lọ́ subahana wa sọ bí musiba yẹn ṣe tó ọlọ́run subahana ní suratu nur àyà kọkànlẹ̀ ní mòmí ni ó fi gbà gbogbo tó ṣèyàn tó ń rí musiba pọ̀ tóbi gbogbo ẹ̀ náà ò lè jaburú orí ladina ovok láwọn tí wọ́n gbé àdàpà ara ara yín ni ara àjọ rẹ ni ìrẹ ànábì òṣùbátú minkum ọlọ́run lára àjọ rẹ ànábì ni sallallahu alayhi wa sallam òṣùbátú minkum ọlọ́run lára àjọ rẹ ni ìrẹ òjíṣẹ́ ọlọ́run kí ọlọ́run wá wí tẹ̀lé ọlọ́run ni la tahsabu sharran lakum ìrí ànábì àti ìyàwó ẹ̀ ẹ má rò wípé mùsíbà yìí aburú ló jẹ́ fún yín o ẹ wò bó ṣe tó ọlọ́run ni ẹ má rò wípé aburú ni o bó ṣe jẹ́ aburú tó ọlọ́run ní balẹ̀ wúwa khairun lakum oore làwọn ọlọ́run fi ṣe fún yín ọlọ́run lóore la fi ṣe ó túmọ̀ sí pé gbogbo tó ṣe èèyàn tí èèyàn ń rin ní mùsíbà gbogbo ẹ̀ka burú àyìnrí kuranu tí ó sọ̀kalẹ̀ mọ́ni tí ó fi sọ fún mi àti ẹnu mùsíbà tó bá wa wípé oore la fi ṣe fún ọ òun láàfin mọ́ wípé Ọlọ́run subhanahu wa ta'ala tó gbé mùsíbà wá a máa fi sórí fẹ́ dà ọlọ́ọ̀ni li kulli murihim minhum maktasabat mina ifim kejì gbogbo ẹni tó ń gbé àgbésọ síyàwó rẹ̀ ọlọ́ọ̀ni yóò máa jẹ́ tiwọn ìtí wọn bá fẹnu wọn sọ lẹ́sẹ̀ ọlọ́ọ̀ni ṣùgbọ́n walladhi tawalla kibra ẹni tó wá bẹ̀rẹ̀ mùsíbà yìí tọ́jẹ́ pé òun lọ gbé jáde ọlọ́run ní lahu adhabun azim ìyẹlẹ́tẹ̀ eléro yàtọ̀ tóbi ìlàwọ̀ ọlọ́run láfi èyí tá a bá débẹ̀ ni pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí múmìnì kí máa mà wípé oore tọ́lọ́run fi jọ ó ní tọ́lọ́run fẹ́ ṣe owó là ń wá tí a ní ẹbẹ́ nìkan ọmọ la fẹ́ bí ni ebi ọmọ lẹ́nìkan bí tó di mùsíbà kò sí ti ń bẹ láyé yìí tó dóore tí ọ̀la burú kò sí bọ́lọ́mbà wa gbọ́ burú kan wá ká gbà pé gbogbo ẹ̀ kìí ṣàbúrú. ṣáájú kí wọ́n tó lọ sógun bádà. So apá kan náà àwọn múmìnì wọ́n kọ̀ pa wọn ò ní jáde lọ jagun nítorí páwọn táwọn lọ bá jà àtisàrò mi ni wọn àdàdà kèfèrí pọ̀ ló ń kà sanláwà lọ kojú wàá sanu mi ni wọn ẹ̀dáàdà nǹkan àjà tí wọ́n tún ní ọ̀pọ̀ ju tàwọn lọ. èròǹgbà wọn á ní wípé ayẹ̀nà lùlùgà ní maduna shiddati wa qital wọ́n fẹ́ kórè ogun láì jagun ṣùgbọ́n lọ́n subhanahu wa ta'ala ọ̀jọ̀gbọ́n ni onímọ̀ ni akhrajahum min buyutihim liyaqdiya amra wa yu'izza dina wa yudilla aada ọlọ́run subhanahu wa ta'ala ó ní wọ́n jáde ìjáde ńjọ́ náà lọ́kàn àwọn múmìnì tí wọ́n fi lọ jagun yìí aburú ni wọ́n rí sí torí pé wọ́n gbà wípé àwọn táwọn ń lọ kojú yìí wọ́n pọ̀ jà wọn lọ wọ́n sì lágbára jà wọn lọ ọlọ́run ní ká máa akhrajaka rabbuka min baytika bil haqq ìmọ̀ jáde kúrò nínú ilé ànábì láti lọ jagun yìí ọlọ́run ní lórí òdodo ni wa inna fariqan minal mu'minin ọ̀pọ̀ ọnụ ẹ̀yìn tí àǹtí àtẹ̀lé ọ lọ́kàn àwọn kọ́ ọlọ́ọ̀ni jọ́nà ba'dama lọ báyìí láàrin ka annama náà wọn níjọ́ tí ní wọ́n lọ ja ogun bádàrí yìí bí ìgbà tá à ń mú yàn lójú kú torí ẹ mọ̀ wípé àwọn ò tó àwọn kèfèrí ló ń kà kí wọn ànábì ọwọ́ ní ká lọ fèsì àwọn èèyàn bí ìgbà tánábì lọ fún wọn wá ewu òun ni lójú wọn jọ náà wàhùn mu yẹn zòrò bí ìgbà tí èèyàn rí kú ní tòun ti bẹ́ẹ̀ bó ṣe wà ìdí ya ìdúkùn mu lọ́wọ́ ìdàtọ̀ ìfàtẹ́yìn ní anaha lakum takùnù lakum ń rò rò wípé ibi òun lógun tí ò ní kódà mú bá bẹ́ẹ̀ sì lọ́kàn ní ogun tẹ́ ẹ rò kódà ibẹ̀ ní kórè yín wa yuridu Allahu an yuhiqqa al bi kalimati ọ̀rọ̀ àwọn ọlọ́run ilẹ̀ ńjọ́ náà lọ́jọ́ ogun bá dà ọlọ́run pẹ̀lú yín afẹ́ káwọn kèfèrí kí wọ́n ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún ní náà ìjáde wọn níjọ́ ọkàn wọn kọ́ ṣùgbọ́n ìjáde tọkàn wọn kọ́ náà di nẹ́sọ̀rọ̀nì òlọ́ di wàtẹ̀mùkì òun ló fi ẹsẹ̀ àwọn múmìnì rílẹ̀ torí pé wọn ẹni tó lè gbérí ṣáájú ojú ogun bada ogun yìí tí wọ́n rò wípé àdánwò ní ọ̀jẹ̀ òun ṣe ní kíni òun ló ṣe lánàá sí fún eléyìí fi yé wa pé gbogbo tí ń ṣe mùsíbà pátá gbogbo ẹ̀ òun kó ló lè jẹ́ adúrú ọ̀kan náà wá ṣáájú wa ṣòro yìí lọ́kọ́ dí àfọ wa ṣòro yìí tọ́jú adájọ́ sẹ̀rí ẹ̀sìn ó ní ìnílá ùsọ́ọ̀bù àlùmùsíbà gbogbo ìgbà tí mùsíbà bá ṣẹlẹ̀ sí mi fa ahmadulayi aleya arba marat ẹ̀mẹ́ni mọ́ ọmọ dúpẹ́ fọlọ́ lórí ẹ̀ kí ló máa ọpẹ́ wo Muhammadu ọpẹ́ alákọ̀ọ́kọ́ tí Muhammadu ni pé Ahmad ìtí Muhammad fi ọpẹ́ alákọ̀ọ́kọ́ sùn òun ni pé idlam yẹkùn àzọmọ mi ni à tọ́ba tóbi jù báyìí lọ́nkọ́ kí ni ṣe ó ní tí Muhammad fi ọpẹ́ alákọ̀ọ́kọ́ tí fi sùn gbogbo ọgbà ṣẹlẹ̀ sí mi ọpẹ́ mẹ́rin ni ọpẹ́ alákọ̀ọ́kọ́ ni wípé pé mi ni ọkùnrin wà lọ́dọ̀ Ọlọ́run kó tún jó tóbi èyí tí ń bẹ tí ọba nígbà tí òjò tóbi jù yìí lọ alhamdulillah ọlẹ́lẹ́kejì mo máa ń fi dúpẹ́ ìdírọ̀ sáka ní sọ́búrà àléha tí ọ̀jẹ́ mùsíbà yóò kó tóbi jẹ̀mí mi lọ kí n má lè ṣe sùúrù fún tí n bá lè ṣe sùúrù fún tó bá gbàgbọ́ mi jẹ́ ńkọ́ kí ni ṣe mo tún máa ń dúpẹ́ fọlọ́run lórí eléyìí pé òjò ju ìgbàgbọ́ mi lọ ó di méjì ọlẹ́kẹta tí mo máa ń fi ọpẹ́ ń sùn ni wípé ìdíwà fakọ̀ ní lílì ìsìtìjà lìmọ́nà àríjú mínà sàwà tó jẹ́ kí n lè gbígbó lóhùn iná lìláhì wà iná iléhì rọ́jìrùn tí mo wá fi mọ̀ wípé bó ṣe jẹ́ mùsíbà ìtúntà rẹ̀ gbalada torí tí èèyàn bá lè gbígbó lóhùn ó kọ́ fún eléhùn náà ọlọ́lẹ́kẹrin aláha fìdí ni. bọ́lọ́n bá ṣe mùsíbà yẹn tó bá jẹ́ pé nú ẹ̀sìn mi ló ti fi kàn mí kọ́ tí mo ti wá mọ́sáàsì tó yẹ pàdánwò tó gbé wá táwọn èèyàn rí pé àdánwò mọ̀kẹ́lá mọ́rí o tó jẹ́ parakọ̀ wá mọ́sáàsì mọ́ tiẹ̀ kí ni mo bẹ́ẹ̀ ṣe mùsíbà nínú dúkìá ayé ló ti fi kàn mí nínú ayé tó táwa náà bá lè ń gbé ọ̀rọ̀ wa tá à ń gbé lérí ìṣesí yìí bí ti wulẹ̀ kó tóbi tó yóò sì máa fúyẹ́ lórí ọkàn wa ọlọ́run àfi títóbi rẹ̀ àfi bíọ́ ìrẹ náà lọ́ba tó jẹ́ pé ìrẹ lọ́ba tó o máa ń fi dáadáa kẹ̀dá ìwọ náà lọ́ọ́ máa ń fi aburú kẹ̀dá ọlọ́run àbíọ́ gbogbo ti ń àforúkọ rẹ wá ìsọ kó o níbi gbogbo mùsíbà èyí tí ó bẹ́dà tí kò fi ní mọ̀ ọmọ ọlọ́mọjọ sẹ́ni kọ̀ọ̀kan wa mùsíbà tí ó ṣẹ̀dá tọ́jẹ́ sí pé yóò tóbi ju ẹ̀dá lọ ọlọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa mùsíbà tí ó ṣe ẹ̀dá tá à ní lè ṣe sùúrù lé lórí ọlọ́mọjọ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa mùsíbà tí ó ṣe ẹ̀dá tá a fi gbàgbé ìrántí ọlọ́run ọlọ́mọjọ kó ṣẹlẹ̀ sí wa mùsíbà tí ó ṣe á tí ó mẹ́sìn wa lọ ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí wa ọlọ́run ṣàánú wa ọlọ́run là wá wa in aradta fitnatan bi qaumina fana ilayka ghayra maftinin gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí ó wà láyé tí ò ní níbi tí ó ti máa rí pé àdánwò fún rẹ̀ kò tí ń bẹ láyé tí ò tiẹ̀ wá ń tóbi ju ara wọn lọ ni wò wípé alámọ̀rí bí ìgbà sí lọ́dọ̀ ẹ̀ ó sì ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà èèyàn lè gbé bẹ́ẹ̀ kọ́ mọ́ ládàáwò tiẹ̀ ọlọ́run àfi tóbi rẹ̀ àfi gbogbo tí ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tá a mọ̀ sí àdánwò alágbára nìwọ ọlọ́run gbogbo ń tọ́ gbogbo tí ń ṣe tí ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bá ní di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́run gbogbo tí ń tí tí ń nìkọ̀ọ̀kan yí wa ọlọ́run bá ní tí ń dùn mọ́ wá nú nílé ayé wa má sọ dìbànújẹ́ fún wa ọlọ́run ọlọ́run má sọ fún gbogbo tó ti ṣe fún wa láyé tá à ń rí tá a ti dá kọjá nínú ẹlẹ́sìn tọ́lọ́run ní ká máa rí sìn yìí àìní lè sìn wa ọlọ́run àìní lè jọ́sìn wa ọlọ́run gbogbo orí ayé tọ́lọ́run wá ṣe fẹ́nu kọ̀ọ̀kan wa tá à ń rí tí ń dùn mọ́ nú tá a ti rí wípé omi